oríire náà ló ṣì wà ọkọ ẹ fẹ́yàwó kìíní yẹn ni ó fẹ́yàwó kejì ó jókòó síbẹ̀ òun wò bí ọ̀pọ̀ kí ló dé ṣé wọ́n fọ̀gùn mọ́ ẹmọ́lẹ̀ ń bẹ̀yìn ọ nínú ìwé ewúrẹ́ ti rí súlẹ̀ bẹ́ẹ̀ kó tó gba búrẹ́dì lọ́wọ́ àbí kí lórí ẹ̀yẹ kẹ̀ ó dà wo mọ́tò tó ń lò já ló bí àbí wọn ò tiẹ̀ rí pé tí mọ́tò yẹn ti tán ni ń gbé yẹn kiri orí ìwọ ó ṣe mrs kinní kan eh. ìwọ ti ẹ̀ wà round gbogbo oníbọ̀wọ̀ jì ewu lọkùnrin wà tó sì jẹ́ landlord ibẹ̀ sọ fún mi àwọn kan wọn kan ibo rí wípé obìnrin ló wà tó ń ṣe àyè landlord bẹ́ẹ̀ ni yes lóòótọ́ o àwọn ọkùnrin ìnáwó gbogbo properties jọ àmọ́ nígbà tó dẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ sí ní fẹ́yàwó lé wa lórí àfi wọ́n ṣe kí ni àti fi wọ́n bọ̀ orí tán. ẹ ẹni tó yára lòdò ń pè é yes jókòó bẹ́ẹ̀ o ibẹ̀ ni kò jókòó sí ah! ọ̀rọ̀ ẹ ti yé mi àwọn ìyàwó ẹ̀ wọn ò tí bẹ̀rẹ̀ sí ní kó lọ bomi wá fáwọn káwọn mọ̀ wọn ò tí bẹ̀rẹ̀ sí ní sọ fún ẹ pé kó sóúnjẹ fáwọn káwọn jẹ wọn ò tí bẹ̀rẹ̀ sí ní ránṣẹ́ kiri ibẹ̀ ni kò jókòó sí kó má tètè máa gbọ́ nǹkan tí mo sọ kó jẹ́ kó máa sinkin kó má tètè máa gbọ́ ṣó ti gbọ́. ẹ má má gbé igi oró nítorí ẹ̀yìn ọ̀la. ẹ káàárọ̀ ma báwo ni ṣàlẹ̀ káàárọ̀ ẹ̀yẹ kò ṣàlẹ̀ ó rẹ̀ chief díẹ̀ o kì í ṣe pé ó pọ̀ lọ títí wọ́n kàn ní láti rest. ok ma mo dẹ̀ ní important tí mo fẹ́ sọ fún láàárọ̀ ẹ̀ náà. jẹ́ kí lọ bẹ sọ fún wọn náà. ok ma ẹ ṣe. ah chief ẹ ti jí ẹ káàárọ̀ sir. fine sir. everybody wà okay sir. ṣé kò sí. sir nǹkan tẹ́ ní kí n rán ilé títí wọ́n wà láàárọ̀ ẹ̀ náà. sori sọ fún jẹun pé ó rẹ̀ mí díẹ̀ mo ní láti rest forget it tábà ní àwọn document tó yẹ pé máa sign up sọ́nà àdájọ́ lọ́kọ̀ sórí tébù mi tó bá dọ̀la máa wá sign up. ok sir tí chief accountant tẹ́lẹ̀ máa sign check fún láàrin nǹkan sir. wò ó bí o lè ra ṣẹ́ẹ̀kì yẹn pé máa dọ̀la kí n tó sign ẹ̀ ṣùgbọ́n ẹni tó bá fẹ́ gbowó kí wọ́n fọkàn balẹ̀ tó bá dọ̀la I will do that. ẹ má fara rẹ sà madam ẹ kò tọ́jú ma. yes ma ó dà kó láṣẹ o. yes ma. I ó ga ọ. ìpínlẹ̀ ó tiẹ̀ dáa tẹ́ máa dúró tẹ́ máa fara mọ́ mi lélẹ̀. ìdá pé wọ́n tún ti fẹ́ máa sùn ó ti yẹ kí n chéjì. kó tí èdè ṣì ra káà yìí náà not quite from two months ago. irú àwọn ò gbọ́dọ̀ tí máa lo káà wọn fóṣù mẹ́ta fóṣù mẹ́rin ṣé ló ilé ìsìn ti bá gbé fún Déyẹmí ṣé kò ó máa fi tètè yẹmí gan ni. ó dẹ̀ jẹ́ pé tó sì mo decide láti gbé e fún èwo ni ológun náà mi lè. chief ṣé bẹ́ẹ̀ tí ẹ máa gbé fún Déyẹmí ń lágbá wọn náà ẹ gbé fún Déyẹmí. Fayos. Ìyá ìyá. Jídé. Jídé. Lábọ̀ lókè. Ọ̀lẹ́ sọ fún wọn mi ẹ̀kọ́ lóun là ń dúró dé tó bá ti ṣe nǹkan tó ń ṣe tán ẹ̀kọ́ máa bọ̀ lókè. pẹ̀lẹ́ máa anyway nígbà tí ìwọ ìyáálé ti wà ń bí ẹdẹ máa ṣàlàyé fún tó bá pẹ́ orí dáàbò tí o ti lọ bí ọdẹ mo kàn ní kí n dágbére fún yín ni mo fẹ́ travel out. again chief. ṣe rí àwọn mercenaries kan wà tó yẹ pé latest ni tí mo rí lórí kọ̀ǹpútà mo dẹ̀ fẹ́ mi sọ pé èmi fúnra mi mo fojú mi problem if ẹ rán gm àbẹ any other person this time around. ṣé o mọ̀ pé àwa ni àwọn dàsí wò tó fi ń kọ́ ṣe iwájú la wà ìdẹ̀fẹ́ ká máa lọ iwájú náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so mo fẹ́ lọ rí ní gbogbo àwọn mercenaries yẹn kí n ra dé ní Paris. chief chief club yín lẹ́nu ọjọ́ mẹ́ta yóò ti ń pọ̀ jù. ìyẹn gbọ́dọ̀ pọ̀ jù kó lè bàa tó fún èmi ẹ̀yin àtàwọn ọmọ wa náà ni kí ni mo tún fẹ́. o iṣẹ́ tí mo ṣe wàhálà mi lórí yín náà ni kẹwàá comfortable kẹni pé ìyàwó lágbájá ni ọmọ lágbájá ni ó tàn. chief chief ẹ ẹ ara mi ni ọmọ ara mi ni o ẹ adìẹ tó bá pẹ́ lórí àbà ló ń pa mọ́ ọ ara mi ni mi o. chief òótọ́ dẹ̀ ni yáyẹ́ mi sísọ o ó kàn jẹ́ pé àgbékalẹ̀ ò wá òkè ó kàn ń sọ̀rọ̀ ní gbogbo nǹkan tó ń bó ṣe bóun náà ṣe rí lèmi náà ṣe rí náà bí èmi ò ṣe àlàbùrò ó dẹ̀ ti di géńdé àdàbí àwọn ọkọ̀ tó jẹ́ wípé ọkọ̀ ń ọkọ̀ pamọ́ pẹ́pẹ́pẹ́. ṣé ẹ wo ẹjọ́ tó lọ lọ mo ti fẹ́ rí tracy pé ẹ ti fẹ́ máa sọ̀rọ̀ bí ọ̀rọ̀ lórogún náà tó wà lẹ̀ mo ṣáàdì pé ó jẹ́ èèwọ̀ àbí pé mi ìṣẹ̀dá láti fòtò rẹ̀ dágbére fún mi tí ọlọ́run bá ṣe ẹnìkan lẹ́lẹ́dẹ̀ nù yín tó mẹ́lẹ́lẹ́dẹ̀ olùmọ̀kàn ni ó kàn máa ń pa mọ́ máa pa ọlọ́run ló ṣe bẹ́ẹ̀ tọ́lọ́ ò bá ṣẹ̀yìn ní ẹlẹ́dẹ̀ tó ṣe pé bóyá àgùn tàbí ewúrẹ́ ni ẹgbẹ́ kọ̀ọ̀kan lọ́lọ́run ni ó rọ̀ ẹ́ lọ́rùn bẹ́ẹ̀ ṣe ń bì ẹ máa bì nìṣó kò sáàdì pé bóyá mo fi ẹnìkan jẹ oorun yà bí mo bá wọlé ilé yèrè déèsì máa lò bẹ́ẹ̀ ni mò ń lò nígbà mo wà lọ́dọ̀ ẹ iye déèsì ni nígbà mo dẹ̀ dọ́dọ̀ wọn náà kò jẹ́ tó disturb ẹ. lára chief ẹ̀dẹ̀ wá ṣì mí bọ́ ni o nǹkan tí mò ń try láti sọ ni pé nígbà tá kí gbogbo ìgbàlẹ̀ fi ń travel tẹ́ ẹ̀ tẹ̀ ráyè faramọ́ wa rárá ìgbà wo náà ni àwọn ọmọ náà fẹ́ dá. ẹ dúró náà ṣé ìgbà tí bá ń travel mo máa ń mú ìkẹta yín dání ni ṣé bẹ́ẹ̀ ìjọ ń wà lé ni ẹjọ́ ń wà lé ni náà ó dẹ̀ sọ pé bóyá mo ń lọ bìkan mo lọ ṣe kíní gangan torí tìyìn náà ni mo ti ń ṣe torí kẹ́ ẹ lè ní lárí ẹ̀dẹ̀ tí ní káwọn ọmọ yẹn tún lè ní lárí wọ́n dẹ̀ ti ní sórí ọmọ pé ìkan ló bí ìkan ẹ lásìkò yín bá tó ẹtí ó bá mi méjìlá láfíà mo wà ń bẹ. for how long lẹ wá fẹ́ lọ. just only two weeks two weeks. two weeks. ọ̀sẹ̀ méjì ni my dear ọ̀sẹ̀ méjì mi ti dé tán o jẹ́ kí wọ́n sàn gan fún ẹ o rí i pé ìwọ ló lórí ilé tí mi bá sí ilé ìwọ náà ló ń take responsibility máa fi enough money ilẹ̀ fún ẹ kó fún àwọn ìyàwó àtàwọn ọmọ mo mọ̀ pé nǹkan tẹ̀ lè ṣe tí mi bá fowó lẹ̀ ní bọ̀ still ẹ jẹ́ kí n ṣe ẹ̀tọ́ mi lórí yín ṣe ti gẹ́gẹ́ báyìí sí ẹjọ́ o tí wọ́n bá dẹ̀ problem kan wá láti fi ṣe ẹjọ́ mú mọ̀ kúwọ́ náà wà ńbẹ̀ bá mi yọjú sí wọn tí wọ́n bá nílé extra money kò gẹ́tẹ̀ sí kó sọ fún mi wà ní kọlọ́gbà ní báńkì mo rò you have been doing it o nítorí ẹ̀ lè ṣe ni so gẹ́tẹ̀ sí. all right chief ẹ̀yin náà mọ̀ pé mo ké dúró tó bá jẹ́ pé ká ṣojú ká ṣẹ̀yìn i will do that okay. chief i'm going to move màmí sùn wọn náà rẹ̀ dẹ́. rí lórí ìjókòó? Ìpọ́nmà tó ti ń jó ẹ̀rọ máa ń lọ́ọ̀ọ́ sótọ́. mo ti wà ókè. láti sálẹ̀ eh, eh, máa eh, kí fún lọ náà máa kí ṣe ṣe ẹ ti wà ókè. lápá rẹ̀ lọ́hùn ẹjọ́ ẹ̀ lọ ẹ̀ God bless you. irọ́ ńlá abẹnugbẹ́ndú òǹpìtọ́ fẹ̀ ọba sùúrù ajagungbadé oní ẹ̀rí ọ̀run iná. ọ̀tá ṣeun ẹ ṣé mo dúpẹ́. adébíṣẹ́ má ṣe àgbà ọ̀lẹ ni. oúnjẹ ayé bí mo bá ṣe ń jẹ ẹ́ tó kún bàjẹ́ àlè kó o lọ sọlẹ̀ sí kó o lọ ṣe bí ọṣẹ ṣe ń ṣe kó ṣe ṣìbá ṣìbò. <laughs> ẹ ṣé mo dúpẹ́. wọn machine ti bẹ̀rẹ̀ ok wàá lọ síbẹ̀ náà wàá inspect tó bá ti inspect tán wàá report everything sọ fún mi. jẹ́ kíákíá mà torí àwọn workers ni wọ́n fẹ́ dáṣẹ́lẹ̀. Mr. Lawal ṣó lè tún yẹn ni ẹ má dáṣẹ́lẹ̀ o ẹ má febi pa gbogbo wa o ẹ fọkàn balẹ̀ àwọn àǹkan ṣe sí. ẹ má ẹ má yẹ kó pẹ́ mọ́. ẹ ṣe báyìí by the time tá a bá parí lórí packages everybody ló máa smile I can assure you. hundred dodges lónìí. wow five hundred àyè ah, guys in ṣiṣẹ́ gan ah that's impressive. àpẹlẹ um, kó o rántí want àwọn pípẹ́ kẹ́ supply kẹ́ supply Because but chief ò ní lè wà ní òní. madam. òrèké òrèké òrèké ń tẹ. ó wà lára yín. Ah! <laughs> ó wà lára tiẹ̀ náà ń bẹ́ẹ̀ bàdí ó tún ń bẹ ní iwájú rẹ. Ah, kamilu. ọ̀gá ẹ má bínú gbà mí ẹ má bínú ọ̀gá mi bí ṣe máa ṣe fún mi ẹ má bínú ẹlẹ́ni yọ. Um, ọ̀rọ̀ tí mi ń bẹ sọ látijọ́ yìí náà mo ṣe ìrú kí n bẹ sọ um, mo fẹ́ kó máa kó wá wà mí wàhálà ń warí mọ́yà ìtì sú mi. kí máa wà yín. irú ràtìràtì òṣìwò nìyẹn ó ṣe máa wà mí mo ah. ní kó máa drive mi. ó yà mí lẹ́nu náà nígbà tẹ́ni kí n máa wà ní ọ̀gá kò sí wàhálà gẹ́gẹ́ bí gbogbo àṣemọ yìí pé ẹni ó lẹ́rú náà ló lẹ́rú ọ̀gá ló ní mí ẹ̀yin náà lẹ ní mí kò sí wàhálà níwọ̀nba àgbà tí ó bá ti ní díṣẹ́ mi lọ ní àrìn iṣẹ́ mi mi náà ni mo máa ń gbómi jáde tí ó bá ti dín in lọ́wọ́ ní mo wá wà yẹn yẹn ṣáà pè mí. mo tẹ̀ driving yẹn náà mo dẹ̀ rí pé wọ́n lo lo lo best the best driver ní bíbá yìí mo dẹ̀ láì bó ṣe máa ń drive cheap ìyẹn ló jẹ́ kí n nífẹ̀ẹ́ sí ẹ. sẹ́ẹ̀rì gẹ̀ẹ́sì máa wò mí o mo kàn tọ́jú driving mi níbí mi mò ń ṣí ọkọ̀ wà ah, mo ń wá yàtì mo ń wá wèrè ọkọ̀ <laughs> mo ti wakọ̀ sínú kòtò rí. ẹ Kamilu má wẹ̀ mí sí kòtò. Ọlọ́run ò ní wá wá sínú kòtò sẹ́ẹ̀rì ṣùgbọ́n tẹ́ bá ti mọ̀ ẹ́ pé yóò mọ̀ yọ bí bá ṣe ń yọ níbi kó mọ̀ yọ náà náà kò sí wàhálà màá wá yín kódà màá wá wájú yín màá wá yín lẹ́yìn màá wá yín lẹ́gbẹ̀ẹ́ màá tún wá yín lórí. kò sí problem kí lájọ wà fúnra wa fún. wo bàbá mi sáré lọ sí ọ̀dọ̀ Lawiza Creations. làwí làbìtì. làbìtì báwo ṣé mo sọ làbìtì fún ẹ bíbá ẹ sìn ni bá ṣe máa wíru tó máa wíru nìyẹn. ní mọ́ṣúárì ọlọ́run ní jẹ́ ní ti àwa àyàn lọ sí mọ́ṣúárì. ẹ eh, ẹ eh, mọ́ṣúárì kọ góbì ni yanyan alọ́rẹ́ mi tó ránṣọ lókè ọjà la wisa creations. ẹ eh, ẹ la lókè ọjà tí ń rán tailor ẹ ṣe à ní <laughs> design design ẹ kò sí wàhálà. sori sọ fún pé aṣọ tí mo gbé fún hmm. kó o bá mi gbà wá jọ kíákíákíá ń sìn yín o because aṣọ yẹn ni mò ń wọ̀ lọ patí sí àwọn chief dẹ̀ ti wà ń bẹ̀ pẹ̀lú àwọn ìyàwó mi gbogbo. mọ́mí yẹmi sí ìyá adéyẹmí ńkọ́. wọ́n ti lọ patí ọ̀rẹ́ yín. mọ́mí tó sì ńkọ́. àwọn náà ti lọ. àwọn ọmọ mi ńkọ́. gbogbo wọn ti lọ náà. so ìwọ nìkan ló wà nílé kí ló dé tí wò ó tẹ̀lé wọn lọ tí wọ́n tí ọ̀rẹ́ mi ti ń ṣe nǹkan ìwọ yìí ń dúró dè kájọ fa láago mélòó ṣé kí wàá wọ agbádá débẹ̀ kí n sọ̀kalẹ̀ ní kí wọ́n náà tẹ̀lé mi àwọn ìyálé adé máa wù ẹ́ ó tẹ̀ fúri ara ẹ̀ pamọ́ rárá. ṣebí mi nìyàwó kékeré ṣebí mi ló yẹ kí n máa tẹ̀lé yín jáde jù. so tí bá tún fẹ́ mi lè ẹ́ ń sìn òun náà àwọn àmì náà máa tẹ̀lé mi jáde àbí my friend bó ṣe ń wẹ̀ lọ títí kó lọ múra mi tẹ̀ wá lọ mọ́ báyìí this time around tó bá dọ̀ ó dìrọ̀lẹ́ kí n tó débẹ̀ ó yá ó yá ó yá dìde dìde my friend dìde kó lọ múra. ẹ mọ mi náà. máa gbé igi lọ́wọ́ nítorí ẹ̀ torí bàbá sọ kò sọ́jà ó máa lè bá ara rẹ̀ dàmúlò rẹ bí aṣọrò ní ó lè gbà tọrùn ẹ sọnù ká tó ṣe bí. nǹkan tó ń sọ òye mi ṣífù wo ló ń sọ. ẹ ẹ ẹ kí ló sọ orí mi ó. ẹni tí kò ń bẹ̀. kí ọba gbọ́n jù bẹ́ẹ̀ lọ pàápàá ní táwọn bá dé láti travel pa àmà dámi lókòwò àmọ́ rírò ní ni. ṣíṣe ní tó lùwà. ẹyẹ ẹyẹ mi ẹ ṣe sùúrù ọlátọkùnbọ kò ní ẹ̀ṣọ́ ọmọ ọ̀pọ̀ tí ò kú sá ọmọ orúkọ ọmọ bí adájọ́ náà súnrẹ́ o. ẹ̀yin ìyàwó ẹ̀yin ọmọ olóògbé ẹbí àtàrà ẹ máa kú òtútù èèyàn o torí pé òtútù èèyàn òun ní inú ní ìjà sọlọ ọmọ ṣeun kò sọ́gbọ́n tá fẹ́ dá sí i bílédùmarè bá ti gbé bí tí í ṣe é dé ọgbọ́n la fẹ́ dá sí àgbà kádàrá ni torí Ọlátòkunbọ̀ bá a ṣe fẹ́ tó nínú ẹbí wa yìí àmọ́ Olódùmarè fẹ́ jù wá lọ èyí wa ti ṣe ta ní bẹ tí ọ̀wá ní gbawú ẹsẹ̀ yìí kọjá sùúrù láti ṣe o tó torí èmi ò ní pẹ́ máa lọ àtìyàwó tó wà nílé àtèyí tí ò sí nílé ọmọ olóògùn tó wá wà nílé báyìí àtàwọn tó wà lẹ́yìn odi ẹ máa bá ní kí gbogbo wọn àmọ́ o ẹ ṣọ̀kan akin o ẹ ti gbọ́ báyìí olódùmarè ọba yín mú lérò o ilé ò ní ṣẹ̀rù bà yín o. ọgbàgbà tí ń bára ilé tí ń bẹ̀rẹ̀ oko tí ń bẹ̀rẹ̀ ọ̀nà. bí wọ́n bá wá jẹ́ lóko májàlá ṣòfófó. bẹ́ẹ̀ni àwa la rí ìrọ̀rùn tí mò ń ṣe òkùnkùn. <laughs> ẹ ṣe àwa bọ̀ ọ́. abọ́lọ́wọ́ múnimúni abọ́lọ́wọ́ múyànmúyàn. tí wọ́n bá wá ní múnimúni ó kù lẹ́yìn gbígbọ́ kó ló kù sí. <laughs> ṣé wọ́n wá lọ́ọ̀ ni. mo máa kí ẹ Adéyẹmí ó kú oríire ó kú àjàbọ́ ó kú àjàṣẹ́gun oríire náà wá bẹ́ẹ̀ kalẹ̀. àṣẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọ̀gbàgbà pàápàá jùlọ ìyá Sami ah, ẹ ṣé mo dúpẹ́ gan-an ni tẹ́ ẹ mú mi mọ̀nà. kí la wà fúnra wa fún àìdúpẹ́ ara ẹni ah, mo wà lẹ́yìn ẹ̀ gẹ́gẹ́ bí pẹ́pẹ́yẹ ṣe ń gbà lẹ́yìn àwọn. ṣùgbọ́n o ó tún kù níbọn rò ó kí ló ṣe máa ṣe táwọn ìyàwó mi méjèèjì. ìyáde ẹ̀mí fi gbogbo yẹn sílẹ̀ ṣé bí bọ́n bá ṣe ọwọ́ la ṣe ń gbé bẹ́ẹ̀ bá ṣe fò la ṣe ń jùkú ẹ̀ fọkàn ẹ balẹ̀ àwa wà lẹ́yìn ẹ̀ ṣé pé kí n fọkàn balẹ̀. bẹ́ẹ̀ ni olórí tó bá wá jẹ bẹ́ẹ̀ ó pàṣẹ káàdì yẹn máa flow ó ti dàṣẹ náà lẹ́yìn yẹ́yẹ́ jẹ́ kó máa flow jẹ́ máa flow jẹ́ máa flow. Eh, olórí o. ṣùgbọ́n àwa ni àwa náà ni. ẹ ò wo bí ayé dórí kan ẹ ò wo bí. ẹ̀yin aya ọlátòkùnbọ̀ olóyè ẹbí ó ní kí yín o ó ní ṣe yín pẹ̀lẹ́ ó ní gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe mọ̀ wípé iṣẹ́ rẹ̀ òní Àbújá ọ̀la Kánò òun ni àmọ́ orí tó bá ti ju ajé tó ń bọ̀ wá olórí ẹbí làwọn ò dé àwọn ò lè pín ogún ọlátòkunbọ̀ ọkọ yín àwọn ní kí n rán ní sí kékulé ó lè wí fún tó kò jù bá náà lọ. ẹ ṣe àdúpẹ́ ẹ kú àtúnṣe rẹ̀ gbà Ah, ọlọ́run ní jẹ́ ká rí àtẹ̀yìn náà àwa tá a dẹ̀ kù lẹ́yìn olúwa jẹ́ ká ẹgbẹ́ fún wa. èmi fẹ́ sọ wípé mò ń dá lábàá ni o pé bóyá kẹ́ fún èmi àtàwọn ìyàwó mi láàyè díẹ̀ fúngbà díẹ̀ ká fi jọ ṣàpérò ṣé ẹ mọ̀ pé ìjọba ti sí ìtìlú àti èdè àìyedè ìrọ̀rùn máa bá fífẹ́ bí. àwọn ìjẹ̀ tó ń fi àsìkò yìí dá lójú pé chief ó ṣe owó kan tó kú o and eh, ní ìdókòwò rẹ̀ sọ́yà background mi ò bá ní kẹfù àlàyé fún mi. ọ̀gá rẹ̀ ó kú làákàyè ìyá tó sì èmi lórí sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ẹ ṣeun bàbá ẹ pẹ́ fún wa o nǹkan tí ìyá lè sọ náà dáa tó bá yẹ pé lórí pé kí ìrẹ́pọ̀ àti ìtẹ̀síwájú ayé lè wà nílé yìí ó dáa bẹ́ẹ̀ ó tẹ̀mí lọ́wọ́. aya mi kékeré yóò dúgbò ló nǹkan wọ́n kì í á gbọ́ ní ọ̀rọ̀ rẹ. bàbá ẹ pẹ́ fún mi nǹkan táwọn ìyá mi bá ti ṣe ni mo ṣe. Hmm. ọ̀dà bí alára bá ti ń sọ pára òru èwo ń ta wá gbọ̀ràn dùn táwọn àwa tún sọ pé òkú àìsùn òkú àìwò àmọ́ kínní kan làwọn mọ̀ pàwọ̀ ẹbí dúró dé bó bá ti ń yé igun yín bẹ́ẹ̀ náà lọ́yọ́ rẹ̀ tiwa náà òbí báwọn lọ bẹ́ẹ̀ bá ti pè wá à ń bọ̀ a mọ̀ retí èsì látọ̀dọ̀ yín kò jù báwọn náà lọ. irú ikú wo lélẹ̀ kéèyàn sùn láì ṣàìsàn tẹ́lẹ̀ kó kúkú má jí mọ́ ọ̀gá ọ̀hún ẹ káàárọ̀ ẹ̀yin lawyers. ẹ káàárọ̀ madam. ọjọ́ mẹ́ta ọ̀gá yín kọ́. madam ọ̀gá ti rìnrìn àjò. ibo ló rìnrìn àjò lọ ṣé lọ́dọ̀ lọ ni àbí belgium. rárá o ọ̀gá ti lọ ọ̀run alákejì. ọ̀run alákejì ìyẹn túmọ̀ sí pé. madam ṣé àwọn akọ̀dá kó ṣe lẹ́nu lọ́rin ni péèyàn bá dánwó ẹ̀wò inú sáyẹ̀ ló tún máa lajú bára ẹ̀ lẹ́ni tó pè mí lálẹ́ àná tó ní kí n pàdé òun lọ́fíìsì láàárọ̀ yìí ah hey ikú má di mẹ́ta ẹgbẹ́ ni o madam èyàn lè rọ̀gà lọ́fíìsì mọ́ o ẹni tó bá fẹ́ rọ̀gà á dé mọ́ṣúárì. mọ́ṣúárì mọ́ṣúárì mọ́ṣúárì. mọ́ṣúárì hmm. <sighs> ọmọ bá sọ̀rọ̀ láìrètí tẹ́lẹ̀ wọ́n tún wá ponífá pé wọ́n wá dífá láti mọ ibi tọ́mọ bá wà ajá tún wá wọlé lójijì ó tún wá gbọ́ pẹ̀lú onífá ó tún gbé sá lọ 你真不如明白。 joy à ń wú ẹ̀ ṣó rò pé a lè sọ̀rọ̀ ni àbí bèbí ló pè wá tèmi kìíní yóò bá sọ̀rọ̀ mo mọ tí mò ń ṣe o mi ò ń ṣọ̀dẹ o mo kàn dákẹ́ ni o ah, kí ló dé ìwọ ni kọ́ṣà pọ̀lọpọ̀ wá fẹ́ o dẹ̀ wá sọ àwa tó kó o sọ wá di mọ̀ngọ́ sínú ilé àwọn olórí ẹbí wá bíbá ìjó òní pé ká pín ogún ọkọ wa olóòtì oníkọ́yẹ́ ṣàpérò láti jọ yìí over three months àti ìràpérò kọ̀ọ̀kan ṣe rò èmi mọ̀ pé ọgbọ́n yìí nìkan ló ń lò ṣùgbọ́n mo fẹ́ kó mọ̀ pé tí wọ́n bá mọ ọgbọ́n yìí nìkan lò èmi gan mọ̀ pé àyè ní padà o bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wọ́n tún yọ ọtún fòfẹ́ rẹ̀ wọ́n tún ní wọ́n tún jí wíìlì ní chamber lọ́ọ̀yà níbo ló ti ń gbọ́ lóyún irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí èmi mọ̀ ipò mọ̀ ń pa ẹ̀ ó lọ́wọ́ sí bẹ́ẹ̀ ni ejò ẹ lọ́wọ́ nù báwo ṣé wíìlì fẹ́ fẹsẹ̀ rìn kúrò ní ọ́fíìsì lọ́ọ̀yà ni. yàtọ̀ sí ṣùgbà tó kù nílẹ̀ ọ̀rọ̀ gidi máa ní mo rò pé fẹ́ẹ́ sùn mo náà fètí sí ọ̀rọ̀ ààrẹ ṣé mo kó dání ṣá. ṣé èmi ni mo lọ gbé wíìlì ní ọ́fíìsì lọ́ọ̀yà ni. ìwọ kọ́ lè lọ gbé wíìlì ní ọ́fíìsì lọ́ọ̀yà bọ́tọ̀ kan mi ò kí ń tàn mí jẹ mo mọ̀ pé òun ń pa ẹ̀ ó mọ̀ ń pa ẹ̀ o tó o bá dẹ̀ sọ ọlọ́run rí ẹ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run rí ẹ̀. ìwọ ọmọbìnrin eléròkèrò mà ní ẹ. ìwọ ọmọ nǹkan pa ẹ̀ àbí ó mọ nǹkan kan pa ẹ̀. ẹ ó ti dà kájọ kò sí ń gbà yẹn màá wá fi dá ẹ lójú pé bá ṣe gbọ́nlé ọkọ bẹ́ẹ̀ la gbọ́nlé àlè ṣó ló ní kàní. kò burú ò wo bí ayé dorí kọ́ ẹ ò wo bí ìgbà ń rè ẹni ìgbà ń gbà. sọ̀rọ̀ yẹn kí n gbọ́ kó yé mi. ẹ dáàdi mo rò pé ẹnu wo lèèyàn fi máa ń sọ àti pé etí wo ló fẹ́ bá wa gbọ́ wípé fáìlì tí dọ́kúmẹ̀ntì chief eh, Tòkunbọ̀ wà tí wíìlì wọn gangan wà nú ẹ̀ àárín lọ́fíìsì. ẹ rí ṣé gbogbo fáìlì tó wà lọ́fíìsì yìí náà lẹ <laughs> kò kí n ṣe gbogbo fáìlì láàrin rí àwọn tó kù wà lọ́fíìsì it's only pé will chief Tòkunbọ̀ yìí nìkan láàrin lọ́fíìsì hmm. even gan extra files tá a máa ń keep sí bank àti wá àṣìṣe àárín àwọn nine stars náà ti fún ní query torí ẹ̀. òbí not only eh, query gbogbo wọn náà máa ṣẹ̀wọ̀n including ẹ̀yin lọ́ọ̀yà gan-an fúnra yín you call yourself a learned lawyer ẹ̀ ń sọ fún mi yín pé fáìlì sọnù. So no lọ́fíìsì ti báǹkì náà sọnù ok ok ok i will tell you kéèsì rẹ o kéèsì ló délẹ̀ yìí o mo fẹ́ kọ́ ẹ mọ̀ pé kéèsì ló délẹ̀ yìí then ẹ ti ríbi tí lọ́ọ̀yà ṣe ẹ̀wọ̀n rí. dádì lóòótọ́ ni bàbá ṣe kéèsì ṣùgbọ́n ẹ̀yin náà ṣáà pé ọ̀gá wa tó ní chamber yìí wà yìí gangan àwọn náà ti ṣàìsí báyìí àdẹ̀mú mhm. agreement wà láàrin àwọn tí chief Tókunbọ̀. lè pé kó sọ fáìlì nù ṣó lè jẹ agreement tó máa wà láàrin wọn ni pé kẹ́ ẹ sọ fáìlì ẹ̀ nù àbí you can go until then ó dìgbà náà nà bọ̀dádì ń fẹ́ kẹ́ mọ̀ pé díẹ̀ tàràbà nù bèjì o ìkẹrin ọmọ ló ń ṣe o díẹ̀ díẹ̀. I say you can go àti àlàbá àti dògbé nígbà tá a bá jọ fojú kalẹ̀ ẹjọ́. Whatever we shall, it is well. ẹ̀yin ẹ̀yin ẹ̀yin òpùrọ́ ni ẹ̀yin òpùrọ́ tábẹ̀rẹ̀ láyà idiot àwọn eléyìí jẹ́ lanet lawyer àdé lanet lawyer wọ́n á sọ fún mi pé fáìlì sọnù fáìlì sọnù okay let's see what is going to happen. pm àwọn orúkọ wo ni mo tún wò lórí payroll yìí ah, ajẹtùmọ̀bí afọláyan adélèké. yes ma mo mọ̀ pé ní sáà kan àmọ́ mo rò pọ́ ti bára jìyà pọ̀ níléeṣẹ́ wa ẹni mi wọ́n dẹ̀ ti lò tó twelve and five years mi. mo ní kò sack wọn sack them or oh, you leave your job for them. rárá ma. then do the right okay yes ma. three million ṣe díẹ̀ pm ìwà mo fún Ṣadé kó sanwó his account. Yes, mo ní ọ̀rọ̀ mo ní ìdí tó advice tí n fẹ́ fún yín ni mà. ìjà gbọ́ o. ẹ mo rí pé bẹ́ẹ̀ ṣe ń gbowó jáde nínú kọ́ńpì lójọ́ mẹ́ta ó ti so mo dẹ̀ wọ́n pé kẹ́ ní sùúrù kẹjẹ́ ká gé ní profit díẹ̀ kó tó di pẹ́ lè máa gbowó jáde máa. tí n bá ń gbọ́ ẹ dáadáa lágbọ̀ọ́yé ò ń sọ fún mi pé mi ní right láti gbowó ní account company yìí. rárá màá mú kan mú wá bí ìmọ̀ràn mi màá. listen and listen real cool keep your advice to yourself. tó bá dẹ̀ mọ̀ pé kò tẹ́ lọ́rùn ó lè lọ resign fíṣẹ́ sílẹ̀ mẹ́. ipa ipa. ẹlò gbogbo fún ṣe bí àwọn sọ ẹ lójú dáadáa rí. ẹ̀gbọ́n mi ọ̀rọ̀ yíyẹ bá mi tẹ̀ mọ́ wọn létí dáadáa o torí ẹ̀mọ̀ pa létí lápá ni wọ́n. ṣé bóun náà ni mo ti máa ń sọ yìí kí ló tún fẹ́ bá kí n tó sọ èmi ò fẹ́ jà láàrin yín. ẹ̀gbọ́n mi kò sí ìyọ̀nù kankan. dadi. àyẹ̀wò àyà mi. ẹ ká sọ sáà. Yes, sir. Ọkọ o. Kò sí ìkọ̀kọ̀ mo kàn ní kí wà láàfíà yìí ni. In fact, mo ti dọ́dọ̀ kù Máyégún. Mo lè ti pinnu pé lẹ́yìn máa dọ́dọ̀ Yasọ́lá àti Ọ̀nkúndélà ní pàápàá. Ẹ wò ó. Ọ̀nkúndélà má ti bọ̀ má ti bọ̀. over here. Uncle. Ẹ bá mi fọwọ́ bá bẹ̀rẹ̀ omi. Ṣé èmi nìkan dá? Bẹ́ẹ̀ ni sà. Gbogbo ẹ̀dọ́ àmì. Bẹ́ẹ̀ ni, oúnjẹ ọmọ ni dáàdì. Ẹ jẹ́ pẹ́pẹ́pẹ́pẹ́. Ok, ẹ ọ ṣe. Ẹ omi. Sori ó dìgbà tí mo bá gba ẹbí láyè láti pé ogún òun kọ́ owó fún wa owó kí náà ha ṣe báyìí lè àbí kí lè ní sìn ẹ̀yin ẹ̀dá ọgbọ̀n owó ẹnfílọ̀fù yẹn padà. ẹ mọ ẹ wò olórí ẹbí èmi ò ní lẹ́tọ́ mi padà o torí ọlọ́run bá sọ nínú kùránì ó tún fìdí ẹ̀ múlẹ̀ nínú bíbélì ìwọ ò gbọ́dọ̀ kó oore àtinúwá àti pé àkọsápò léegun kọwó. <laughs> olórí ẹbí. Mm. ok bẹ́ẹ̀ yẹn bí ṣe bẹ́ẹ̀ ni. sọ̀rọ̀ ẹ̀ ẹ máa ẹ máa yanjú ẹ̀ láì rárá you can go calm down. it's alright. Ah, dadi ẹ má no pọpọkọ mi ẹ bá mi bẹ̀ wọ́n ẹ má lọ. ìyàwó wa ẹ fọkàn yín balẹ̀ ṣé tó lórí ẹbí problem àbú lórí ẹbí sọ̀rọ̀ ẹ mú tó lórí ẹbí wa ẹ mú wa. ẹ mú wa ah, kékeré ni tiyẹn olórí ẹbí ẹ má wọrí gbogbo ẹ pátápátá lè máa yanjú ẹ fọkàn yín balẹ̀. ẹ ṣeun ìyàwó wa ẹ ṣeun ẹ ṣe mo dúpẹ́ o ibi tẹ́ ti ń mówó yẹn ẹ mọ̀ o àmọ́ kò ní tán bẹ́ẹ̀ àmì àmì àmì kò ní tán bẹ́ẹ̀. tó bá rí bẹ́ẹ̀ a jẹ́ pé mi fẹ́ máa lọ ni. kò sí wàhálà. ẹ ṣe bàbá ọkọ ló dàbọ̀ ẹ bá ń tẹ́ àwọn ọmọ mi wá gbọ́ ó dàbọ̀. ẹ jẹ́ àpéwò olórí ẹbí nílé yìí. ẹ wá ẹ wá ẹ pin ẹ jẹ́ àpéwò ẹ pin owó bí ẹ ní òpówó. mo ní màá mọ bí màá bá bàbá sọ̀rọ̀. ẹ má dà sí. ìwọ gan ló ń tú ẹbí kó jẹ́ àpọ́wó. èmi àbí ẹ̀yin ah. irọ́ o màá rú mọ́ bí ṣe máa rí olórí ẹbí ẹ̀yẹn ẹ̀fẹ̀ yẹn lẹ̀ hmm. ẹ̀fẹ̀ yẹn lẹ̀. trust the imo ẹ̀mẹ̀ yìí gbọ́dọ̀ promise mi ṣá. Hmm? olùwà tó sìn ìwọ láyé o gbà ní promises láyé kéèyàn má ti ṣèlérí kan fún ẹni ó máa wà lọ́fun yàn báyìí ṣàfọkànbalẹ̀ ṣe tí gbogbo ohun tó ń lọ ìbátan mo promise ní pé gbogbo ohun tó fẹ́ màá ṣe fún un ṣe ti gbọ́ mm. eh, àsán àti bá ti pè ògùn fún wa torí kálukú ti gba portion títì tí gbogbo nǹkan ti dẹ́ títì wa eh, ó lè lọ bí tẹ́yìn mú mi lọ́rùn náà òun náà kó wọn kó gbàṣẹ bàbá yín wà láyé kò ní ṣọ̀lẹ̀ ó ń tẹpá mọ́ṣẹ́ gidi láti lè gbé ṣọpé èèyàn ọmọ ìjẹ́ kankan yìí láìfún ìsìgbọ́ tó fọkànbalẹ̀. mo ti trust in you now àyè bàtí fẹ́ máa fọ́n bí ẹ̀jọ̀ ẹ̀ láìpẹ́. kí ló ṣe mí mọ́mì? Ah, ah, ah. mọ́mì kí ló ṣẹlẹ̀? ẹ̀dùn ló ṣọ́ mi ni mọ́mì mọ́mì yé ẹ ẹgbà mi gbọ́ mi wá kú mi gbọ́ mi wá náà ó ní ẹ̀pẹ̀lẹ̀ yé bá mi sọ̀rọ̀ ìsọ̀rọ̀. ẹni ìgbà ń gbà bí ẹni tí ìgbà ń bá kiri Elédùmarè máa fi wá. Àbíkẹ́ ó bàbá báwo ló ẹ ṣe wá jẹ́ kí kinní òun arábìnrin yìí láàtó báyìí. Ah, bàbá kì í ṣẹjú àwa náà bàrà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ilé ìwòsàn la gbé e lọ ṣùgbọ́n bàtà náwó náwó náwó náwó tí àárí yìí padà rárá ló bá dá a lábàá pé ká tẹsẹ̀ lébù òun gan-an ló mú wa débi. èyí náà dà ó dà bẹ́ẹ̀ tó kò bú àkọ́kọ́ bóun ló sì jẹ́ sárábìnrin. Ah, mo yẹn ọ̀rẹ́ àti kékeré mi ni a ti di ọ̀rẹ́ débi kò ní ẹbí mi kò ní ẹbí mìíràn rárá ju èmi yìí. tó kò wú n kò tẹ̀sí jẹ́ pé ọ̀rẹ́dẹ̀bí ni èmi náà ṣetán láti dúró tì mo ti béèrè sí ọ̀rọ̀ arábìnrin a rí i pé wọ́n ta lọ́fà àwọn ayé ló ta lọ́fà ọ̀fà hmm. ó dára bá kí ni ṣíṣe <laughs> ah! àwọn tó la yóò fún wa ṣe ọ̀rọ̀ arábìnrin yìí yóò nà yín lówó yóò nà yín lówó hmm. lẹ́yìn owó ilé ibi tó ti jáde wáyé kò gbọ́dọ̀ padà síbẹ̀ o hmm. títí tí wọ́n fi sọ wípé àsìkò tó kó padà síbẹ̀. nígbà tí ó bá di pé a máa gbé mọ́mì wa kúrò nínú ilé àṣà mi lọ wábì gan-an gbé wọn kalẹ̀ sí káwa wà nílé rẹ̀ ó mì ń pé àjọ máa kúrò nílé yẹn báyìí. ìgbà tó sì wọn lò sọ̀rọ̀ ṣe báyìí wà ní ilé tọ̀dọ̀ mi ẹ má bọ̀ ní ilé mi. àti ẹ̀ṣẹ̀ mọ̀ bẹ́ẹ̀ dáàdì ẹ̀ṣẹ̀ kan sá ṣe ti rí nípa àti tòun ọlọ́run máa ṣèyanu torí pé nígbà tí mọ́mì mi ń ṣiṣẹ́ wọ́n ra àkọ́kọ́ fún mi góòdù ni wọ́n lóríṣiríṣi ni mi ìfowó ọkàn báyìí àwọn náà lọ́ra fún mi gbogbo ẹlẹ́ṣin wà lọ́wọ́ mi nínú ilé so bóyá màá tètè lọ ta gbogbo ẹ̀ ká lè fi tọ́jú wọn ẹ ó yẹ kó yẹn tó àmọ́ tó bá wá tó wá ní tó kọ́. bàbá èmi gan ṣe tán báyìí láti gbọ́ gbàgbá tèmi dodo láti jẹ́ ká mọ́mì wa ya ń ju ẹran wọn lọ́wọ́. a ẹ̀ka lè láyé ọ̀yàn ọmọ dáadáa àdúrà yẹn ó gbà àdúrà yẹn ó gbà ìwọ ní ọ̀ọ́ta jọ́ẹ́rìsì ìwọ náà ní ọ̀ọ́gbọ̀n àkáǹtì rẹ dòdò hmm. nítorí ìyá yín ẹ sì mórí mi àwọn ọmọ tá a fi ṣàdúrà fọmọ nìyí ẹ sì ní àlùbáríkà ẹ dàgbà ẹ dògbó ẹ ní kú kékeré bó ti wo kéré mọ ẹ ní fáìsà lògbò ìyá yóò sì jẹun ọmọ yóò jẹun ọmọ náà èmi náà wá ṣe tán láti gbó tì láti ṣe gudugudu méje yàyà mẹ́fà ẹ fọkàn yín balẹ̀ ẹ fọkàn yín balẹ̀. o lẹ́sẹ̀ o. mo mi èdè ní sùúrù náà dúró o mo ní ìgbésẹ̀ dúró náà a ti fẹ́ kó nílé yìí gan kò yé mi. àbí bọ́ọ̀ lẹ́yìn máa pe odidi ọmọ kó dédé kù lè bà bẹ́ẹ̀ láì mọ̀ nǹkan tó ń ṣe láì mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ táwa di ẹrù bí ẹni tó ń lọ lé ọdún yìí. ṣé ọmọ kékeré ni ẹ ṣé ọmọ kékeré ló yìí ẹ ṣé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yìí o máa lóògbọ́ àbí ẹ o máa lóògbọ́ bórí ṣe ń fọ́ wọn lẹ́nu lẹ̀dán dùn wọn lọ́la èmi ò dé ṣetán láti fojú sunkún ọmọ ẹ ṣó ti gbọ́ bóyá ètò yà tẹ̀lé mi sìn sìn sìn sìn. mú mi ṣe máa fi ọdún ilé ńlá tó tóbi báyìí sílẹ̀ máa lọ máa gbénu korodo kan. ẹ máa gbọ́ ọmọ yìí ẹ tí wọ́n gan ọba tí ì kù ìrètí ń bẹ ó dẹ̀ dá mi lójú pé mi ní fojú sunkún ẹ ó dẹ̀ dá mi lójú pé ìwọ gan máa kọ́ mẹ́wàá eléyìí lójú mi ti máa jẹun ẹ ti máa dẹ̀ jèrè ẹ ó yà tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi tẹ̀lé mi. ẹ jẹ́ ìtọ́jú wa. ló ń kẹ́rù lọ. ẹ má bínú ma mo mọ̀ pé wàá nù ilé ni ma. mo wàá nù ilé kí ló ṣẹlẹ̀. àmọ́ mi mi àgbàná sí i so wọ́n wá ránṣẹ́ sí mi láàárọ̀ yìí pé ara wọn ò yá torí ẹ̀ ni mo ṣe fẹ́ lọ ṣètọ́jú wọn. ẹ̀yà ọlọ́run á fún wọn lálàáfíà o pẹ̀lẹ́. but ìrìn àjò ọjọ́ méjì náà ni gbogbo ẹrù kún gbogbo ilẹ̀ tó yìí. ẹ mọ̀ pé mọ́mí nífẹ̀ẹ́ mi púpọ̀ so mo kàn ní kí n di àwọn ẹrù kan fún wọn ṣá láti fi tọ́jú ara wọn. ìyẹn náà dà ó dà bẹ́ẹ̀ pẹ̀lẹ́ ah, báńkì mọ́ mi o mo ní kó má fara lẹ̀ o yẹ́mi sí ọkọ mi. pẹ̀lẹ́ o. gbà ní òun. bó ṣe lọ yẹn àwọn rẹ́mi rẹ́mi náà ni wọ́n rà lọ́jọ́ tájà bá kú ìpàdán àrọ̀ rẹ̀. kò jẹ́ kò mọ̀ pélé òun lòún bàjẹ́. olùgbọ́dé gbogbo àgbọ̀ kankan o ìdòkùn gbọ́dọ̀ gbọ́dọ̀ gbẹ̀yìn gbẹ̀yìn ihò rẹ̀ làjù lé àwọn èèrà ẹkún fagbárí ṣe lé ìbá o. ìbẹ̀yìn ìyá mi òṣòròǹgà apanimọ̀wágún olókìkí ooru ògbólumọ̀ ògbólumọ̀ sójú kóńkó apèképẹ́ apọ̀dàlẹ̀ pẹ́ẹ́pẹ́ ẹkùn fúnjẹ lọ́sí tún béèrè omi sọlúkọ ọmọ bínú sálà òrìṣà mọ́jà ihò ẹwà níjọ ọmọ ọ̀lú apèképẹ́ ẹkùn fúnjẹ lọ́sí tún béèrè omi ẹ ń lóhùn o etí wẹrẹ ń tẹ̀kú ìgbẹ́kùn ekikun ẹ̀rí ẹjẹ́ kó fín torí tí mọ́yẹ ni mo ṣe pè yí òyà tó sìn ẹ dákun ẹ jẹ́ kẹ́bọ rẹ̀ òfin fín kó dà kó dájú lé ọ̀run gbangba o. ẹgbẹ́ yìí kọ́ kò lè rí kò lè dà. wọ́n mà bàjẹ́ o bó bá ṣe pé ó bàjẹ́ àwọn àgbà á so ẹran mọ́lẹ̀ ó pọ̀ tu ṣọ́ra rẹ o. ẹ má bínú ah, ẹ jèbù rẹ mo bẹ̀ yín ni ẹ gbọ́. ẹ rántí pé bí ewúrẹ́ bá jẹun àjọ gbà sí mi ẹ jọ̀ọ́ ẹ foríjì mi nítorí pé kí ni ẹ̀yin ìyá ẹ jọ̀ọ́ mi bí ikú bá jẹ̀bọ̀ àjọ gbà sí àìjàun ká jigbá òtólè ẹ jọ̀ọ́ mi àjẹ́lẹ́ o ẹ dákun ẹ jọ̀ọ́ mi bí ikú bá jẹ̀bọ̀ àjọ ọgbà sí ẹjọ́ rẹ̀ àjẹpẹ́ ọ̀sọ́ ẹjọ́ ẹforíjì mi ẹ dákun. ó yẹ wọn tara ṣàṣà bí rọrọ tí wọn kọ nírù kó o tara ṣàṣà bí ẹlẹ́dẹ̀ tí wọ́n gbáǹdì kó o wá sàṣàlà kó o má bàa tọ́ka nírù mọ́lẹ̀ torí ìbínú ejò àfàyàfà. mo bẹ̀rẹ̀ èmi lẹ́ ń bá wí èmi ẹ wá o bí kún bá jẹ bọ àjọ ọgbà sí i bákàrà kò bá jẹbu àjọ gbá àánú ojú kìí jẹ́ ká tọwọ́ bojú bẹ́ẹ̀ ni àánú ejò kìí jẹ́ ká tọmọ ejò mọ́lẹ̀ ẹ lọ jẹ̀bùrẹ́ o. ìwọ mà bàjẹ́ o bí ìbá wa ṣe pò bàjẹ́ àwọn àgbà ń bọ̀ ọ́ sọ̀rọ̀ òun pẹ̀lú wárùn wo a lè pé kó o rìnrìn kó o má délé. ẹ kẹ́yìn ẹ kẹ́yìn ta ní bá yín ṣeré ẹ bínú ta ní bá kí ní ìṣeré tó láwọ̀ òun yìí láti sùn lọ kẹ́ dákẹ́ ní àpọnú àbò ìjẹ́kábọ̀ wíjọ́ o.

o ò ní fi wá ṣeré àwọn wá ṣe tán báyìí o láti fi rábà hàn ẹ́ torí tí èèyàn bá fẹ́ sùn àwọn ò ní jọ sùn o tó bá fẹ́ jẹun àwọn ò ní jẹ́ ó jẹun ọ̀dà tó bá tún wá hùn tó bá tíyẹ̀ bá lóun fẹ́ kú. àwọn fẹ́ lọ kú. akẹ́kẹ́ lórí tẹ́lẹ̀ torí mi ké àtàlù ní tẹ́lẹ̀ torí mi jà ọkọ ní kòkòrò kọ̀rọ̀ kọ̀rọ̀ lọ́rùn àdìkẹ́ ìbọn ànábọ̀ kú gbogbo ọ̀tà ìkìlú wọ́n yìí dájọ́ kọ́ mọ́sẹ̀ kúlọ̀tẹ̀ gbogbo ọ̀tà ìkìlú wọ́n yìí dájọ́ kọ́ mọ́sẹ̀ ọ̀rọ̀ wa ni ò yí ọ. a wà jẹ́ kó yí ọ ọ̀kánjú èèyàn ní jẹ́ bá ń gbóṣe díẹ̀ báyìí ó tó ń gbígbé nínú ẹrù Ṣàngó à ń bọ́ sí é tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwa rí pálábùkù ni ọ ò tẹ́ tán. àlọ́ náà kàn ju àpọ̀. a ah! mo fún ẹ lówó tún lè ṣe ọ̀nà owó sára ti yẹ. láàmì kò rí bẹ́ẹ̀ náà sọ yẹn. báwo ló ṣe wá rí. mo tún àyẹ̀wò gbogbo sọ̀hánì mo tún àyẹ̀wò gbogbo sọ̀hánì. Túndé tó ti débí bẹ́ẹ̀ sí atọ́ three months o ah! Túndé oh. <laughs> wo ọ̀rọ̀ má bínú kọ́. má sọ fún màmá ẹ ò ní ní ọ̀dọ̀ mi mọ́ torí èmi ò lè máa ṣiṣẹ́ kí ni máa wọ àǹkárá kí wọ́n máa wọlé yìí àbáǹkárá ò lè wọ̀ yìí òṣìṣẹ́ bá lọ́rùn ẹ tó máa jẹ́ wà lábòjì àbí àbí ẹ tẹ̀ láàbò ìgbà máa bí mú ẹ̀pọ̀ mú ẹ̀pọ̀ owó owó ẹ̀pọ̀ ara ẹ̀ ní ẹ̀pọ̀ owó ẹ̀pọ̀ ara ẹ̀ àbí ẹ̀dá fẹ́ẹ́ tóbi ẹ̀ máa yọ. Thank you. ta ló bá gbẹ̀yàn síbi àwọn àdìbí bàtà wọlé lẹ́ẹ̀kọ́ o. ẹ pé gbàgàdà òde ní ọlọ́run kí ni yóò sì bílẹ̀. ipa ipa ipa ń para ẹ̀ olóhùn fún pàjá lọ́jọ́ tájà bá kú ipa náà. bó ń lọ mo ṣáà ní kẹ́ máa tẹ̀lé mi inú mi dùn pé ẹ ẹ ẹ ṣàìgbọràn sí mi ibi tá a wá ń wí la dé yìí Ah. ìyá ewé lèyí. ẹ fọkàn balẹ̀ kó lè dáa náà rẹ̀. kó lè dáa lẹ ṣe mú ìwé òkùnkùn pàjáde láti inú báàgì. wọ́n wù bàbá ọkọ mi ṣé ẹ̀yin ò mọ̀ wípé ẹni máa joyin inú àpáta kò gbọ́dọ̀ wẹ́nu akéni àbẹ́rùmbà yẹn ni ọ̀rọ̀ yìí ò wáyé wa o ìyá ọkọ mi. ikọ̀ ò ṣeé mú ṣọ̀rẹ́ ẹ̀ bẹ́ẹ̀ lọ̀dàlẹ̀ ò sì ṣe é mú ṣàwọ̀ lójú ló jẹ́ kí n wò wípé ká lè gbádùn ara wa pẹ́pẹ́pẹ́ ó yẹ ká ṣèbúra. ṣé pẹ̀lú déyẹmí náà. bẹ́ẹ̀ni àti déyẹmí náà nígbà tó ṣe wípé déyẹmí yìí nìkan ṣoṣo náà ni mo kúkú bí bí ọjọ́ bá dẹ̀ dalẹ̀ tí mo papòdà òun náà ni màá fẹ̀yìn sílẹ̀ fún tó máa take care company bàbá ẹ̀ mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin náà lẹ máa bá mi tì lẹ́yìn ni mo ṣe ní kí kúkú fẹ̀ kan fà á mọ́ra kí gbogbo wa jọ mọ́ ṣe papọ̀ láti sìn àbí kò dáa bẹ́ẹ̀ ni. ó dáa bẹ́ẹ̀ mọ́ mi ẹ̀yin ẹbí bàbá mi bí mọ́mí ṣe sọ yẹn náà ló ṣe rí o nítorí láti ń bọ̀ wá dọ̀pọ̀lọ́ bẹ́ẹ̀ ni ìdó ló ń bọ̀ wá dì rẹ̀ ẹ̀yin ògbóná gbòǹgbò ẹbí bàbá mi náà lẹ dúró yìí bí mọ́mí bá wà bí mọ́mí ò bá dẹ̀ sí nídàkejì àjọṣe wa ò ní bàjẹ́. àmín àmín àmín. so mo wá tún fi ń dá yín lójú báyìí wípé ẹnì kọ̀ọ̀kan yín báyìí máa fún yín ní one one million. Ah. wòmí iná ò mẹ́ni ọba òkùnkùn ò mẹ́ni ọ̀wọ̀ gbogbo èèyàn tó bá mọ̀ ṣe òkùnkùn kó má dóṣùpá lóró nígbà tọ́rọ̀ bá dé báyìí báyìí la máa ń ríru ẹ wo bó bá wùn yín kẹ́ ẹ gbé ogún létí <laughs> ẹ gbégún létí o. bóun yìí kẹ́ tèṣù láyà èmi adéla ni mò ń bẹ́lẹ̀ yín ibi ké. ẹ wò ó ẹ gbọ́ ba létí kádé tàkìtì kò sí ní tí ẹni babalẹ̀ ẹnì kankan lè ṣe nítorí àpagbé lòrò pagi. ẹ wo ẹ má jẹ́ àwulẹ̀ pupa lóṣù ẹ súnmọ́ bí ẹjẹ́ dìmúlẹ̀ ó yá gbogbo yẹn bá mi dìbò ìlú ẹ wà mọ òbí tẹ̀lé mi kálukú ò dárúkọ ara èmi lágbájá ọmọ lágbájá. èmi máyégún ọmọ tó sìn. búra fún ìwọ ṣadé púpolú yìí mo búra fún wọn ṣadé fún polúyì. pé n ò ní dà ọ́ n ò sì ní dáadé ya mí ọmọ rẹ. pé n ò ní dà ọ́ n ò sì ní dáadé. ẹ ò wo bí ayé dorí kọ ẹ ò wo bí. jíde mo máa rí yín pẹ̀lú ọkọ mi. ẹ mọ́mì ṣe tiwọn látìgbà tí àwa àti mọ́mì wa ti kúrò nílé ló ti. dúró níbi tó dé yẹn ṣé wọ́n sọ pé èmi ni mo lè yà yín lé ni ara bẹ́ẹ̀ kọ́ ara wọn tí ò yà ló yẹ kán kúrò nílé o. ẹ so kí lẹ wá fẹ́ ká ṣe sí báyìí. Ah, ẹ ṣe mọ́mi nǹkan tó ṣẹlẹ̀ ń sìn ni pé i need one hundred and fifty thousand naira péré láti fi tọ́jú mọ́mi. one hundred and what? àbí mi ò bẹ̀rẹ̀ lọ. <laughs> ok ó dàbí pé nǹkan tó ń ṣẹlẹ̀ kò yẹ yín wàhálà yẹn sórí kété báyìí tí chief ti kú gbogbo àwọn onígbèsè wa ṣe náà fẹsẹ̀ fẹ́ right now bí ṣe ń bẹ sọ̀rọ̀ deficit account company yìí wà wo pẹ lára mọ́mí yìí tẹ̀dẹ̀ ní òyà yìí mo ń wò pé bóyá létà àwọn owó tá a reserve fáwọn ọmọ aláìní ìyá bóyá a lè rí bíi fifty thousand fún wọn kódà wọn á fi tọ́jú ara wọn. ọmọláyé àwa. ẹ àbí kí ni nǹkan tí mo sọ tẹ́ ẹ̀ ń yíjú síra yín. ẹ ẹ ṣe mà ok mà ẹ fún wa ṣé o gbọ́ nǹkan tí mò ń sọ sí mo ní àkáǹtì wà ní deficit. ẹ mọ́mí wa mo fi sí ó yẹ wa màá lọ. bó ti ẹ̀ ju fifty thousand ẹ fọ́ ká fi tọ́jú màmá. ọ gbọ́dọ̀ kékeré máa lọ ni ah please excuse me i'm very busy. ẹ kí ìyá yín ọlọ́run fún lálàáfíà. Hey. <laughs> one fifty thousand kọ one fifty million ni nígbà tí kò kò ń ṣeṣu ẹnìkan ò rí ojú wa ń gúnyán tán ariwo ta ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. ẹ ò wo bí ayédòrí kan. ládùúgbò bíi tí mo pò fún ẹ. ó máa mojú síbí méjì lọ́rùn ẹ̀ àtẹ̀túwẹ́pọ̀ mo síbí méjì lẹ́nu ọ̀dà ṣé lòkun ẹ báyìí. ẹkùnrin ẹ mà ah, ah, ah. wá pẹ́ kí ló dé ẹ pẹ́. ẹ̀rù mú mi kó ba lè dá náà báwo lára yẹn. mo wà ń bẹ̀ ọ̀rọ̀ ọkọ mi. mọ́mì a máa lọ sọ́dọ̀ ìyá díẹ̀ mi níbi iṣẹ́ dáàdì màá ni kí ló ṣe fẹ́ mú òun tiẹ̀ mọ̀ wá rí. kí ló wí mọ́mì mi ọ̀dọ̀ yá dé yẹmí lèmi àti jíde ti ń bọ̀ ṣebí ìrànlọ́wọ́ la lọ fún mi àfìgbà tí ìyá Adéyẹmí jẹ́ kó yé wa wípé nǹkan tó kéré jù báyìí nínú ogún bàbá wa nítòsí. Ah! ẹ̀yin ọmọ yìí kí ló ṣe yín tí ẹyẹ létí lápá báyìí torí ọlọ́run ṣé bí mo ti sọ fún yín pé ẹ gbọ́dọ̀ dọ́dọ̀ ìyá Adéyẹmí fúnra lọ́wọ́ kankan. Ah! ẹ wo kàkà kí alákàn mi káwọ́ sẹ́yìn àìpá àyàmọ̀nà kan ni. Mm kàkà kílẹ̀ kú ilẹ̀ àṣà ni ah, kàkà kémi kìíní gba ìrànlọ́wọ́ látọ̀dọ̀ Adéyẹmí máa yà mọ̀nà kú ni. Ah! ọmọ yẹni ọmọ yẹni mo ní kó máa ṣe sùúrù wọn ò dá àwọn yìí lẹ́bi tiẹ̀ náà lọ ṣe. iṣẹ́ odò bá ń gbé ni lọ ọmọ kíkọ́ ọ̀tá ẹni o lè dá àwọn yìí lẹ́bi ó fẹ́ fi lògùn ni ó fẹ́ fi lòwọ́ lè dá àwọn yìí lẹ́bi wọ́n yẹ ni má ṣe sùúrù pẹ̀lú àwọn ọmọ yìí pẹ̀lú ọ̀rẹ́ mi náà fún ẹ lálàáfíà. mi ò bínú sí wọn àmọ́ mi ò fẹ́ràn lọ́wọ́ dọ̀tí ni. ọ̀rẹ́ mi fúnra ẹ ní sùúrù ìjà fúnra ẹ ní sùúrù. náírà mà. ó sì bá wà. ẹ jẹ wa. adúpẹ́ mà. owó jọ torí ọlọ́run wọ́n bá mi lọ sọ́dọ̀ ni mo ni occasion tá a lọ ni mo ní kó múra lẹ̀ o tí máa ti ń bọ̀ máa pìkẹ̀ ṣe ti gbọ́ báwo ni ṣe ti ṣàkáǹtẹ̀. ẹ ó kù díẹ̀. Hmm, tó bá dé wàá padà wá ṣe ṣe ti gbọ́ táyé bá mi lọ. bí ti bá bọ̀ máa pìkẹ̀ o. mo fẹ́ kó lọ bójútó àwọn tó ń já epo because àwọn tanker drivers ni wọ́n ṣe trust so you know it so I go back now. Eh, Jídé sórí èmi ò fẹ́ kí àwọn staff wa máa ṣe pálapàla are you with me now I'm a very nice person èmi dẹ̀ ni mo tún burú jù èdè ni ó depends lórí bó bá ṣe play káàdì ẹ̀ pẹ̀lú ìwọ náà mọ̀ pé tó ọmọ bá mọ̀ wí ẹnu òbí adùn tíṣu bá ta lóko inú àgbẹ̀ adùn so ṣe dáadáa o. ẹni tó ń wá ṣe ẹni tó ń tọ́ pé gbogbo wa ṣiṣẹ́ màá ṣe bẹ̀rẹ̀ fẹ́ mi lóye disappoint ní sà. ok inú mi á dùn tó bá lè ṣe bẹ́ẹ̀ so do your best and look to rest. Yes, ok. kí ni. ṣé ká gbé ẹ ní kólékólé ni àbí lónílẹ́wọ́lẹ̀. ṣé ká gbé ẹ ní àbí wàá fúnra rẹ. Ah, kí ni mo ṣe kí ni mo ṣe. lọ́wọ́lẹ̀ àbí lọ́wọ́lẹ̀. mi ò mú mi jẹ ṣe kókó fún yín mi ìbáyọ̀ kankan jà ẹ mi rí ti mọ ojú yìí. ẹ̀dùn bóyá ẹ̀rí nǹkan fún orí jẹ́ pé mo ti wọ ọ̀rẹ́ mo ti kó o jẹ. bàbá àpàdó bá sọ pé bàbá àpàdé àti mo bẹ ẹrú jẹ lásán tó wù mí jẹ tọwọ ń jẹ mí jẹ lábàá àti ẹrú mi bẹ. ẹ ẹ rí. wọ́n ó jà wẹ̀rẹ̀ mi bọ̀ ṣé mo jọ àwọn ọmọ mi ta jà nígbà yìí. excuse me ọmọ adé ti bẹ̀rẹ̀. ẹ lọ́la lọ́la ẹgbẹ́ ẹgbẹ́ madam yóò rẹ̀ tu. ẹ ṣe sùúrù ẹ̀jẹ̀ bá ń fi oṣù ọ̀tẹ̀ nígbà tí ṣílò dé ẹ farabalẹ̀ lọ lálá ló. ẹjọ́ ní ìgbà ẹrí ṣọmọ wípé adarí kun nìyẹn ó lè dàm lójú pé irun ẹyẹ ó máa dá ọpọlọ ẹ láàmú tó máa dá ẹsẹ̀ gbòógè. wà ní sùúrù ní sùúrù wọn bá ẹ sọ̀rọ̀ lọ fara kíṣà. ṣé ibi ṣe gba etí yẹn ní ní mi láìpẹ́ tèmi yé mi ó tún sọ mò ń lọ. àwọn àṣìṣe ń bọ́ àwọn àjọ àwọn àtúntò àwọn àjọ rẹ̀. wọ́n ṣiṣẹ́ aṣẹ́wó ń bí. ọ̀gbẹ́ni ògún màmá lọ́wọ́ bá ẹ sọ fún máa jọ ṣojọ́. Hmm. ọmọdé ló ń ṣe é màmá fẹ́ kó jẹ́ kí àgbàlagbà tó ṣe ń sìn anyway anyway sórí gbogbo àwọn nǹkan tí èmi sọ pé ká jọra máa ṣe díẹ̀díẹ̀ yẹn tó fẹ́ gbà jẹ́ ká wá ṣe gírígírí báyìí ká ṣe kára kára pọ́ńtò. ẹ mi ẹ má ṣàyè mi báyìí ẹ má ṣàyè mi báyìí ẹ má báyìí mi jẹ́. tí eṣinṣin bá kọjá ń bí kó wọn gbàdá ní fún mi. thank you ṣùgbọ́n sọ pé mo rán mi iṣẹ́. ẹ ẹ jẹ́ mọ bí wọ́n ń gbé àbórúkọ wọn. báwo ni mo ṣe fẹ́ mọ̀ wọ́n nígbà tó jẹ́ pé bí ẹ̀ẹ̀mejì sí ẹ̀ẹ̀mẹ́ta tí wọ́n wá síbi àpàlọ́ wa wọ́n kàn wá ṣe fàájì ni kò sí bí mo fẹ́ mọ̀ wọ́n mi tí èlé dá wọn mọ̀. àǹtí mi ẹ má sunkún mọ́ ohun kan wà tó máa júwe fún yín ṣe pé tẹ bá lò ọ̀rọ̀ bí orí ìní ṣẹlẹ̀ àbí àrùn láti bí ìbálòpọ̀. àṣé ọ̀nà lọ́kàn tó ń pàdé bí oríta mẹ́ta ṣó mọ̀ pé gbogbo ìrònú tó tún bá mi ní pé ọ̀nà wo ni màá gbé gbà tí mi fi nínú yún ẹ̀sìn tí mi ìdẹ̀tún ní kó àròkàrò kankan ó ṣe jíde ó tún wá kó kankan jọ nítorí ọlọ́run wọ́n mi ò gbọ́dọ̀ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí mi yìí. ẹ̀yin sọ̀rọ̀ báyìí tí mo jẹ́ ọmọdé ni tí mo bá gba tó fẹ́ pa wọ́n nìyẹn. <sighs> ìwọ náà mọ̀. ipa ipa ipa ń gbára ẹ̀ olóhùn pa ajá lọ́jọ́ tájà bá kú ipa náà arọ̀ ṣe ẹ jókòó. ìdí tí mo ṣe pé ìpàdé ráńpẹ́ yìí ni láti introduce àwọn òṣìṣẹ́ tuntun tá a ṣe gbà sí company wa ní apá ọ̀tún mi ní extreme right ni Mr. Mayegun àwọn ni chief accountant wa Mr. Adelani àwọn máa ma jẹ́ production manager nígbà tí arábìnrin adéròmú máa jẹ́ personnel manager wa láti àkókò yìí lọ. ẹ fẹ́ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni all right madam tí n bá ní nǹkan tẹ́ sọ yé wa irọ́ ni mo pa láì gba sack letter ẹ dẹ̀ ń fi oyè wa tọrọ láì ṣàárẹ̀ tá a dẹ̀ kú. madam àwọn àgbàlagbà ní bí ọba kan ọba kú ọba kan ò kí í jẹ ah, ó wá surprise mi tẹ́ gbé oyè mi fún Mr. Adelani tẹ́ fi ní òun ni production manager ilé iṣẹ́ yìí ah, ó surprise mi o. madam tabanaro yín yé wa irọ́ la pa ibo lẹ́ ń lọ gan-an ṣé ẹ̀yin lè sátìláàdì. bẹ́ẹ̀ ni ma. ṣẹ́rí àìfarabalẹ̀ láyé yìí bàbá aláàrùn gbáà ni àwọn Yorùbá dẹ̀ bọ̀ wọ́n sọ pé àìṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́ pẹ̀ẹ́dẹ́ ṣẹ́rí mo tẹ́ mi tọ́ ẹ̀ láti palẹ́ náà fún yín ni pé àwọn ẹbí ọkọ mi tọ́jú kò wọ́n ẹ̀ àwọn ni managers mi sìn nígbà tẹ́yìn máa jẹ́ assistant wọn period kò mọ́wọ́ ṣáà ló lẹ́wọ̀ ẹ̀ ẹlẹ́ni rírù dẹ̀ ló ní àmúyá ẹ̀ nǹkan tí mo kàn need látọwọ́ yín báyìí ni pé kẹ́kọ̀ọ́ cooperate pẹ̀lú wọn kán lè function effectively níbi ní offices tí mo fi wọ́n sí and that's all. Eh, ẹ mr ṣẹ́yìn náà ṣáàtì àti Ah, báwo ni fúnjà báwo lọjà so mo ti sọ fún ọ̀yọ́ pé ẹni tí o ti ti kè mo fẹ́ gbà wá mọ́ra mi ò fẹ́ ká fara wá nǹkan tó máa ń ta tẹ́lẹ̀ ṣùgbọ́n mọ́tò tó máa ń kéde òun wá lọ bá mi ra oúnjẹ wá ní jẹun tó dùn bí n pa mí rún. báwo ni ṣe raza. ṣéyàn máa ń nígi lẹ́yìn ọgbà kó máa mú un lóṣù. ó kí èmi rántí mo òbúfé méjì àmàlà mẹ́ta pé tí mo fẹ́ ṣe máa ń jẹ́ sà. iṣẹ́ ló yẹ kó lọ gbá mi. àgùnfẹ̀ kílẹ̀ ẹ̀fà dùn. iṣẹ́ ló yẹ kó gbá aago kó bẹ̀rẹ̀ sí lù káàkiri gbogbo ìlú pé máníjà ilé iṣẹ́ wa o òbúfé méjì àmàlà mẹ́ta ló ń jẹ. ẹ ti bínú ẹ má bínú sà. ṣáà lọ síbi tí mo rẹ ń kọ ọmọ yìí ò mójú. ẹ ká sọ̀rọ̀ ẹ ká sọ̀rọ̀ ẹ jọ máa jíde ni mo bẹ̀rẹ̀. máa ń dẹ́nu ẹ̀ṣẹ̀ ránṣẹ́ sí sí sí sí ni ṣé kò sí máa. rárá máa àbúrò mi ni mo kàn fẹ́ rí. ẹ ẹ mọ kó tó máa ṣẹlẹ̀ ẹ lọ sí office manager àwọn ọmọ wa in the best position láti ṣàlàyé fún yín dáadáa. ẹ jọ ń bo ni màá pa wọlé. ẹ gbọ́ báyìí màá ọ́fíìsì tó wà nínú ìyẹn. ẹ ṣe ẹ ṣe gbọ́dọ̀. sọ pé mo bèrè mánéjà rẹ̀ sọ. Ah, ok ok èmi ni mánéjà iléeṣẹ́. ok jíde tẹ̀ ni mo wá bèrè torí pàbó rẹ̀ ìgbà tí máa bèrè ń tà wọ́n wá sọ pé mánéjà ló máa ṣe pípé kan bèrè. Oh, oh that's true èmi ni mo ránṣẹ́ lọ́ba mi àkọ́ wa. ẹ ṣe gbọ̀nsà ẹ̀jẹ̀ tó tọ́jú wa náà. tọpẹ tọpẹ ah, ẹ ẹ tẹ jẹ́ kí n mọ ọkàn tí mo lè sọ rárá bí báwo sá. ṣẹ́ni bẹ́ẹ̀ ṣe wọlé yẹn the feelings I have for you is love at first sight Think about bá dẹ̀ sọ feeling mi fún bí ẹni kọ́ mi ti omi ṣáìdì just like that. just like that. ká tó sọ̀rọ̀ àṣàgbà ọ̀rọ̀ tá a bá sọ tán ó ti jù ní lọ bẹ́ẹ̀ dákúnlẹ̀ tó fà ó nàró ọwọ́ ẹ̀ ò bá pò mọ́ ọ̀rọ̀ di bá mi yé. ẹ ṣe ọmọ akọjú ẹ̀mí náà ẹ ṣe ọmọ. ẹ̀gbọ́n yín tó lọ ta kú sókè ọ̀yà tí mo ní kẹ́kọ̀ọ́ nǹkan. ó kúkú pè wọ́n switched off tí fóònù wọn máa ń sọ náà ló ṣe ń sọ. ooo. Ah báyìí láti ṣe ń ṣe báyìí ṣé ọmọkùnrin tó sọ lẹ́nu ó sàpòyà kọ ni ah, báyìí ó kì í gbàtọ̀ tẹ̀ wá wálé ń sìn báyìí fẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn mi dẹ̀ ní òyà ìṣọ́ mọ̀ bí ara mọ́ mi òyà mi tán wà lọ́hùn oṣù ah, èmi o oṣù mi o. ẹ̀yin náà kó mọ bóyá ọ̀tẹ́gbọ̀n yìí jẹ níṣẹ́ tó ń gbójú lógún ó jẹ́ kẹ́tì mọ̀ wípé láti ìgbà kékeré ẹ̀ ó ti jẹ́ ẹni tó máa ń ṣiṣẹ́ láti lè jẹ́ pé òun náà dé èèyàn nǹkan tó fà á nìyẹn. Hmm. bẹ́ẹ̀ ni ti yín rí a bá fẹ́ sọ̀rọ̀ báyìí ìyá bọ́ lòun jẹ́ àsọ̀rọ̀. ó ga ọ ṣùgbọ́n náà àyà rẹ wọn láyà tó láfi àṣà. ṣe bá mi. ọjọ́ àlàfo àmọ́. ipa ipa ipa ń para ẹ̀ olóhùn pàjá lọ́jọ́ tájà wà. ṣé o ti gbọ́ ọ̀kan tí mo sọ fún yẹn mo fẹ́ kọ́ bá mi rú ẹ lágbára kí wọn náà di ọkùnrin sódà tìgbà tẹ́mi bá lọ tán báyìí wàá farabalẹ̀ wàá jẹ oúnjẹ bàbá ẹ̀ àjẹ kánú ni. <laughs> òtún pàtàkì bàbá mi ẹ máa rọra ẹ máa wulẹ̀ sà. mo ti lọ wòye lé lọ́hùn yìí so ibi ilẹ̀ wa. ibi ìgbà ilẹ̀ wa sá. jáde jẹ́ ká gòkè jẹ́ ká gòkè. Eh, mi mi gbọ́kẹ́ wo bí ìyá dé mi kò wá bìlífù pé ìwọ pẹ̀lú dé ẹ̀mí ọmọ ẹ̀ ẹ lè jogún gbogbo property ṣé ìwọ nìkan ni ọkọ ẹ fẹ́ ni àbí kò bí ọmọ mi ìwọ nìkan it's alright wo bí mi ní gbà fún ẹ o mi ní gbà fún ẹ by the time tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ ìwà mọ̀ kí ló máa ń ṣe ìwọ bàbá yìí ó dẹ̀ wá run ojú kọkọkọkọ mọ́gbó ológun ọlọ́rọ̀ kú sílé agbọ̀rọ̀dún yín kú sóde àtúnikẹ́ jẹ́ ń bẹ̀ ẹni rárá tẹ́ ẹ̀ bá dẹ̀ jẹ́ ṣe bẹ́ẹ̀ dẹ̀ gbẹ́nu yín dákẹ́ láéláé. owó bí ṣe ogún àbúrò mi ló pè lógún ọlọ́gún àbí yàrá ẹ̀mí nígbà tí n bá ṣe tán wàá gbà. wọ́n ní bàbá Eh? tí n bá tó bá tún rí ẹsẹ̀ nínú ilé tí n bá fi ẹgún ọṣẹ kó pe mí kíní ní ọmọ rẹ. báàgìrì Elédùmarè máa fi wàhálà sáyé wa. àṣà ń bẹ̀yẹ̀ léṣeré kò mọ̀ ó ṣe bẹ́yẹ̀ tí má ní ìwọ mọ́ ni ìkòkò ń kọ́ wọrin pẹ̀lú àgùntàn àgùntàn kò mọ̀ pẹ́ràn tí ó fọmọ òun. gbà wá elédùn wa gbà wá o ṣọ́ wa nínú ayé. ẹ ò wo bí ayé dorí kọ́ ẹ ò wo bí ìgbà ń rè ẹni ìgbà ń gbà kò bí ẹni tí ìgbà ń gbà kiri Elédùmarè má fi wàhálà sáyé wa. ṣẹ̀dá ọ̀run olódò.